فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصده الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الرجيم هو الذي لا تسير به الأهواء ولا تلتمس به الألسنة ولا تسبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا علمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن wá mùsùlùmí tó sì wọ́n ti wá ní alákàtún pẹ̀lú ẹ̀sìn rẹ̀ kọ́lọ́kọ́ bá ní ìbáradà wa àtọ̀rẹ́ ìdíkẹ́ àti ìgbẹ̀fọ́ àdébọ̀ ọ̀hẹ́mẹ̀ kí ọlọ́run ọjọ́ kẹjọ ọ̀gẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ òkú wájú ọ̀mọ́ Islam tí ó jẹ́ ọ̀dọ́ ìdè kọ́lọ́dé àjọwà nínú wọn. eléyìí ọjọ́ kẹwàá nínú Ramadan ti two thousand and eighteen ti ṣe one thousand four hundred thirty nine lẹ́yìn ìdíra àdéhùn ẹ̀mẹ́ tọ́lọ̀bà àdùsọ́nà a sì wà lórí ààyè àtẹ̀tà nínú sọ́lọ́dọ̀ bá àtàǹbá lọ tọ́lọ̀bà àdìgbọ́lá fẹ́ gbé mọ́ra níbi mi. lórí ọdún ẹ̀sán. lánàá ìlàpàdé agbọ́nni ẹlẹ́ẹ̀kọ́kànlá tá a sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn èèyàn tí a tako ọjọ́ àdínde ọjọ́ ẹ̀sán yìí. a ní àwọn èèyàn kan bẹ táwọn òkè nígbàgbọ́ ọlọ́run rárá ìrọ̀kan nù. pé tó ló ti ẹ̀kọ́ dá wa ní bèèrè tàbí pé ó dàgbà tó wá fún mímọ́ wájú ọ̀dẹ́. àwọn èèyàn kejì tá a mẹ́rin márànà òun náà ni àwọn èèyàn tó ń gbé àwọn onígbàgbọ́ ń pa ọlọ́run kó ń lọ dá wa ṣùgbọ́n pé yọ̀wá ń kí ẹ̀dá dìde mo ò nígbàgbọ́ pa rẹ̀ àti sọ bí Kùránì ti sọ̀rọ̀ wọn àti èsì tí Kùránì fún wa kó tẹ̀ tẹ̀ ẹ pé ìfọ̀síwẹ́wẹ́ pa àwọn ẹ̀mí ó sì ń bọ̀ wá insha Allah ta'ala onídìí agbọ́n mi. àwọn ẹ̀yẹ ẹ̀kẹta ta mẹ́fà lánàá ó náà ní àwọn èèyàn ti pé wọ́n nígbàgbọ́ sí ọjọ́ àjíǹde ṣùgbọ́n lórí àwòrán kan tó yàtọ̀ sí tọ́lọ́ àti òṣìṣẹ́ rẹ̀ tí Quran sọ ìgbàgbọ́ gàtìgàtì òun náà wọ́n dé lórí ẹ̀. àwa sọ pé àwọn ìlú náà lábẹ́lẹ́ ìta yẹ ìran mẹ́rin ni wọ́n. ìran àkọ́kọ́ àwa sọ lánàá ta ni a máa bá láti rẹ̀ ń ṣàlùlá ọ̀gá rẹ̀. ìran àkọ́kọ́ náà làwọn ṣe pé wọ́n nígbàgbọ́ táwọn ń sìn lẹ́yìn ọlọ́run yóò sì fẹ́ báwọn lò àdìyẹ. nínú sọ́ra kò tó náà ọlọ́run tó máa gbé wọ́n sọ pé máa ń ná àbúrò wọn ilá yí ọ̀rùn ìwò náà ìdá làálì sórí bá. wọ́n kò sì di abájọ kan táwọn fi ń sin àwọn ọ̀sá tó wọlé báwọn súnmọ́ ọ̀rọ̀ rẹ̀. abẹ́rẹ́ ìgbàlá ìtọ́lọ́gbọ̀n kò ní ìdí. àwọn ní ilà wọn máa ṣe ta wọn àwọn ìdòkú báyìí pé àwọn kò sọ bẹ́ẹ̀ sí wọn wọn ó tún ṣe ẹ̀pẹ́ wájú ọlọ́run níjọba ìyá náà àwọn ọ̀sàdédé máa sìn wọn bíbẹ̀ sí pé kí wọn ó lè mú àwọn súnmọ́ ọlọ́run àlejò ọlá. gẹ́gẹ́ bá a ti sọ ayé ẹ̀wà ní sọ́ọ̀tù súnmọ́ ayé kẹta ọlọ́ọ̀bá ti fèsì fún wa níbẹ̀rẹ̀ pé aláàlẹ́ láàlẹ́ ìdíyé ní ọlẹ́fà àdìs ẹ̀sìn tọmọ kankan tí ọ̀la lága kánú tí ò ní kákòrò nǹkan kan mọ́ kákòrò mọ́ lójúná lọ́wọ́ gbà wọlé bẹ́ẹ̀ náà làwọn míì tí wọ́n sọ pé ṣé ó wà wọn yóò kọ́ wà lẹ́nà àbá ọba ṣe àtàlákùnlé ayé tọ́lọ́ ọba fún ọ lẹ́sìn rẹ̀ láti àwọn ọkọ̀ wájú máa sọ fún un. ìkànnì àwọn àgbà máa ní o tọ́lá bàbá dákọ̀ rẹ̀ yín ọmọ bá àgbà fáàmì. nílùú abàdé náà kódà ọmọ ọmọdún làwọn jẹ fún ọ ìtọ́mọdún ọmọ ọmọdún làwọn fún ọ. ṣé wọ́n sọ fún báàlù àtọ́jọ́ ìgbà ìdíyà mọ̀ tó dé ní. lẹ́yìn ìgbà náà tọ́lọ̀ ti sọ fún akókò agbóòdù olóògùn tẹ̀lé kejì bóòdù ó sì á lọ pé bàbá ìlú ìbéèrè ẹ dàpọ̀ ẹ bá wà láàrin òkè àtúntò sọ láyé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ gbọ́sọ̀ àwọn ọmọ akéwì òdúró tọ́lọ́ ìtọ́nà bá kọ̀rọ̀ rẹ̀ sí ìyọ̀nba síbẹ̀ sí ìyọ̀mọ́jọ ọkọ̀já làtọ́nà ìmọ̀jọ lẹ́kọ̀ọ́ olùyọ̀ dẹ̀ ti sọ̀rọ̀ ọ̀tọ̀ ní pọ̀ bá ní ní ọ̀rá sàlà àti ìdí ọ̀rá rẹ̀ sẹ̀rẹ̀ láì kí àkọ́kọ́ wá fún wọn látọ̀ lọ́dọ̀ bá bà wá jọ lọ kọ́dà mú kọ́dà kọ́dà mú ní bàjẹ́ gba wá sí ní àgbà àgbà àti sí ìkọ́lá ní àdúgbò àti ìfowópamọ́ ìwà mọ́ àkóró ti jẹ́ ọlọ́lá ló ń wọ́n àwọn ilé àwọn ilé mùsùlùmí lè ṣe wọn là ti wá wọn là ti wá bílíọ̀n tí o bá wá bílíọ̀n bá lára lè ṣe yìí àtàlá tó wá bílíọ̀n yẹn lọ́wọ́ àyè pápá àpá àyè àpá àpọ̀ mílíọ̀nsì ni gbogbo àpá àpọ̀ ọ̀gbọ́n látàtọ̀ tó wá nù látàlá tó wá kọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí o ṣe tí o ṣe bá wọn. ọlọ́pàá àdìgbò láti pé aláàlì làálì bíi ìnùlẹ̀ káàlì ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ tọ́mọ kanga tí olùkọ́ mẹ́ẹ̀ bọ́ra ní ọ̀dẹ tọ́lọ́ والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى àwọn tí ń sin kánú lè yọ ọ àwọn náà máa tún tọrọ wọn láwọn ọ̀sàdédé sì wọn kí wọn lè bá àti nínú wọn lè bá àwọn ọlọ́run lọ́wọ́ bí ń sìn wọn àtàwọn oníṣẹ́ oṣù náà ọlọ́ni iná láàyà mọ̀gá ìdá wọn fi máa hùn fi yíyá tẹ̀lé wọn iná láàyà àti ìmọ̀lúwà káàbí wọn ká pa. ọlọ́ọ̀bà àdìgbò ọlọ́dúnrún ìyá ọjọ́ àjúndé yìí níjọ́ ìdájọ́ yìí níjọ́ ẹ̀sán yìí ọlọ́ọ̀bà ó sì ìdájọ́ láàrin wọn lórí jẹ́ sí ìyàgbọ́ ẹnu pa rẹ̀ ẹnìkan ń gbúdọ̀ tí mi wíwé onísáyé ló máa dájọ́ ọlọ́ọ̀ ẹ̀tọ́ jẹ́ òwò èèyàn ó sì jẹ́ kéde. àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sọ pé àwọn ní alágàta lọ́yẹ́ pé àwọn táwọn ń sìn iná ni wọ́n ó sì fún àwọn láìpẹ́ yára ìgbàgbọ́ tí wọ́n nínú ìgbàgbọ́ gbígbàgbọ́ ni a sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá àti sọ àti sọ ayé asọ́lọ́dọ̀ àti hàn ayé àti pọ̀ tọ́lọ̀ ń sọ pa àwọn tó ti fèsì. ìrẹ́lẹ̀ kejì nínú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nípa pé àdìgbé fẹ́ oṣù náà ìgbàgbọ́ tó kòkòrò àwọn yẹn là pè ní àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ìtànà sókè àwa tí wọ́n gbà yí pé àwọn ẹ̀mí tá a lò yìí fọ́tò kọ́pì ẹgbẹ́ o fọ́tò ìyá máa wà nígbà tí ẹ̀mí tó bàbá lórí fọ́tò kọ́pì màṣí ó sì gbé bàbá ẹ̀ lẹ́yìn tó bàbá múra dáadáa ni o lè má mọ ìkó owó lọ mọ́ kàlàjọ́ kẹ̀lẹ́ kọ́lọ́ yìí tí wàá sì yẹn ti gbà ló dáadáa ó tuntun lọ́wọ́ àwọn òṣèlú máa ń wá báyìí àwọn yẹn kan nìyẹn ìgbé kọ́pì ẹ̀mí ń bẹ kọ́pì ẹ̀mí o ni wọ́n wá gbàgbọ́ ọjọ́ àjíǹde ṣùgbọ́n àjíǹde náà ìyá náà rárá o kò sí débẹ̀ àkídà yẹn ti lò pọ̀ ó ti wà ní India tipẹ́tipẹ́ àwọn gbòòbíyà lọ́jà pé òbí lè gbé màálù ní ẹ̀lò ní ọ̀sìn àtàwọn olùsìtì ẹ̀sìn ẹ̀sìn ní bẹ́ẹ̀ níyà ó ju gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo ayé kálákálá ìbẹ̀ náà kúrú náà yọ ọ̀pẹ̀ lóbi ṣe mọ ní òwúlẹ̀ ní bí òwúlẹ̀ nígbà àtúnú àwọn ẹ̀sìn ní bíà yìí àwọn náà máa sọ fún dúró ilé àjọ èmi ò sọ lọ́wọ́ ní kóso mẹ́sẹ̀ ní kóso lóyún tí kò má bọ̀ ọ̀rọ̀ India lẹ́yìn China India ló ń kàn nípa àtúkọ̀ lágbàáyé tẹ́ bá sì wò pé pọ̀ sí ìgbé India ló tó pọ̀ nínú wọ́n fẹ́ẹ́ dẹ́gbà ìlú ti bẹ̀ oṣù bẹ̀ ní fífi hundred million àwọn bá ti lé one billion báyìí China nìkan ó jùmọ̀ lọ lágbàáyé àwọn ilé tí a ti ń kọ́ kọ̀ọ̀kọ̀ two hundred million plus ní lọ́wọ́ rẹ̀ mùsùlùmí tí wọ́n ti rí ninety eight percent ní mùsùlùmí tẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tábàdí wọn tó wọn sí ẹ̀gbẹ́ ti ń jà wọn tó gbó ń jà gbogbo nàìjíríà ló ń gbogbo òfin india ṣùgbọ́n ẹ̀sìn oríṣiríṣi ẹ̀sìn oríṣiríṣi kódà ọ̀ṣùtù wọn mẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ka nǹkan àwọn òwe bá sọ bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ ẹ̀ka òwe pẹ́pà ẹ̀ka ẹ̀ka ẹ̀ka á nígbà ọ̀dọ́ àbúrò ẹ̀ bàbá ìkódà ẹgbẹ́ òun báyìí nìkan nínú ọdún tó wà wà ẹgbẹ́ dẹ́dọ́kọ̀ náà yọ ọkọ̀ ọkọ̀ yìí yóò ṣe gbọ́ yóò ṣe gbọ́ yóò sáré pẹ́ẹ́ gbogbo ìlú àtẹnudù pété ojú títà ní fájà ara ní ìrọ̀rùn ìrọ̀rùn ní bíi ìjókòó lẹ́yìn báyìí ìpè bá gbèrè owó lọ́fẹ́ rà mẹ́. <laughs> lọ́nà tó sàlù wa tó kàdá sókè àrùwá ọ̀bẹ lọ́dọ̀ wọn tí ẹ ti nígbàgbọ́ sí i ìtumọ̀ ẹ̀ náà ni wípé ẹ̀mí lọ́dọ̀ wọn èsì jókòó rárá ara ló ara ló lè kú wákàtí pé ẹ̀mí ò ló kú rárá tẹ́mi bá wá jáde kúrò níbi ara inú ra wọn ni lọ ṣòṣe àwọn mẹ́rin nínú wọn wọ́n sọ ìṣirò iye ọdún tí ó tó tó sọ̀rọ̀ ayé tó wà kó sára ẹlòmíì tí ọ̀lẹ́rìí wọ́n wá pé ẹni tó bá da ara ni ara ẹni ilé náà ni ọ̀wà padà sí tó bá dé ẹni tí ọ̀bá da ara ẹni ikú náà ni ọ̀wà padà sí tó bá dé ṣùgbọ́n o tọ́lọ̀ bá wá bá sí ó lè dẹ́gbẹ́ àbúrò jẹ́ kéré sí ẹ̀tọ́ kọjá ní ẹ̀ ìyẹn ọ̀wà ń díẹ̀ àbúrò ẹ̀ nínú ọkùnrin lébùsì bí prósẹ́sì prósẹ́sì yóò ṣe máa lọ títí tí ó wá ní kí ọmọ kí ọ̀kadà wà kó sí ara ẹni ìgbàgbọ́ ìgbàgbọ́ dàgbà wọ́n ní àdínde làwọn ọ̀nà tí a nígbà kó sínú àdínde àdínde ti bá torí ẹ̀ ló jẹ́ pé tó kù bá kú lọ́dọ̀ tí wọ́n ìmọ̀síkèsì wọ́n sàlẹ̀ sún náà ni wọ́n sàlẹ̀ sún ara náà ara yóò wúlò lọ ẹ̀mí tó kù lọ àpàtà tó bá tó bá tẹ̀lé fún ayé tó ara rẹ̀ ni. ìgbàgbọ́ gbígbàgbọ́ ọkàn káàkiri àgbáyé ó délé káwọn òbí lọ́wọ́ ìyàwó àti bàbá kúlé nígbà tí bàbá bàbá ọmọ tí bá kọ́ bínú lé báyìí áá bàbá kúlé nìyẹn wọ́n bá tóbi bàbá kúlé bàbá tó bí ẹni ó yẹ tó obìnrin ìyàtọ̀ lọ ti dé o ẹ̀fọ́ kọ̀ ọ́kùnrin yá mi o yá mi ní o ó burú jù báyìí lọ nígbà náà ó tún sẹ́kẹ̀rẹ́ yìí nígbà tí Islam dé làwọn yẹn kò sí bàbá tó lé kò sí yàrá olóko bàbá olóko ìyá dáhùn bàbá wọn ní kí ẹ ti ṣẹlẹ̀ ó olóko ìyá ni wọn wí olóko bàbá àbẹ ẹ lákọọmọ lórí ilé wa bẹ̀rù bàbá tó ní wá pọ̀ lọ rẹpẹtẹ lọ́tọ́ á ní ìyanu àgbà rẹ̀ torí ẹni wọ́n lè pọ̀ kọjá rẹ̀ ṣùgbọ́n kèsì lórí ìgbàgbọ́ yẹn o lórí pé bàbá kan kú afẹ́mọ́ rántí ó kọ rẹ̀ wọ́n fún ló kọ. a gbọ́dọ̀ nígbàgbọ́ yìí pé ẹ̀mí kan tọ́ ń lọ iná ló mú wa padà sọ́dọ̀ ẹ̀ lómi ẹ̀ka ń kú ara pọ̀ fún ìgbẹ̀rẹ̀ ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ iná ló ti pa àbíkú ọjọ́ yẹ kò kú mọ́ abẹ́ gbàgbé àbíkú orúkọ yìí tó kú mu iná lọ́dọ̀ padà ńgbọ́ ọlọ́run bá sì bẹ́ẹ̀ ṣe kíṣà fún wọn tí ẹ bá sun ná káwọn máa kọ́ bí báwọn náà àdúgbò àgbéra jù tí ẹ bá gbé lọ́wọ́ wa ẹ èyí yóò gbé wá pẹ̀lẹ́ wà lọ́wọ́ bàbá èyí tí ọlọ́run bá wá wá olóògbé wa ti gbé lọ́wọ́ ṣùgbọ́n wọn wá àjùmọ̀lú ń bẹ tẹ̀mọ̀ bẹ àwọn àjùmọ̀lú àwọn transform tó lè ọ̀rọ̀ ọmọdé òkúté ìlú náà bá tẹ̀lé. tọ́lá àwọn ìlú láti gba ìgbàgbọ́ bẹ́ẹ̀ lé nìyẹn lẹ́yìn. ìgbà náà wà bá wa wọ́n wá sọ̀rọ̀ bí olóńgbò lẹ́nu ara mísírà kan. àti èmi gánà mo ti ẹ̀ gbọ́. Saudi ini ini Nigeria kata Nabi Allah dulu apa apa Allah kayu lọ́sọ̀ so ó ní ẹnìkan bímọ ó ní olúgbòjì sáàtì olúgbòjì ìka kẹfà tí máa yọ kókó ló báyìí olúgbòjì nù lọ́ba gbé ọba tó bímọ kejì ọba tó lórúkọjú bẹ́ẹ̀ ha ah, kí a lókè lọ lórúkọjú lọ wọn máa ń ṣe lọba gbé ọsàn pírísà fún ó sì wà òkè kò sí ìwọ bẹ́ẹ̀ nìjẹrẹ à ńgbà tí ó fi kẹta ìkápá jẹ mẹ́rin lọba rí ìyá akẹlẹwọ rẹ síbi àwọn ọdẹ nígbà yóò kù sí ọkùnrin yòó. <laughs> Itu minggu kalau lepas kau, kita yang berani kita disu. Lepas ini kalau aku di sini apa? Wah melihat terus. Jadi nikah nikah itu diurugi, ada ada di sini. Ayah wah aku sih kalau sudah dokter, jangan apa tu, gak gak wah kita kasih ẹ̀rọ tóbi ọlọ́run láti kó ṣe rí tó yẹ kó ṣe kó ṣe rí. níta fẹ́ẹ́ lè pé ìgbàgbọ́ nípa àbíkú lórí ìtàná sókèlà wa pé ẹ̀mí mọ́ nípa ọ̀ kọ́pì ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kò kú mọ́ wọ́n wà lóko agbára wọn ni pé a ojú kúlá rọ̀ bọ́ ojú kúlẹ̀ lè ojú lè lè gbọ̀ngbọ̀n bá ga ọjà stéèjì láti mọ́ ọba ní kókò mọ́. èmi ìdọ̀ ayé tó kéèké yóò gba súná tọ́gbà wa gba súná lélẹ̀ yìí wọ́n bá fi ọjọ́ yẹ̀ wò ọjọ́ tí wọ́n lọ ó ti yẹ báyìí àwọn ọjọ́ ọjọ́ yẹ̀ ìgbàgbọ́ kí gbàgbọ́ ìgbàgbọ́ tí ọ̀dà ni ìgbàgbọ́ ń pa pé ẹ̀mí máa ń lé kọ́fì gbàgbọ́ ẹgbẹ́ ẹ̀mí ìtọ́nà ló tó padà wá. àwọn tá a sì bá tó nínú ẹ̀sìn náà táwọn sì ní àwọn náà máa nígbàgbọ́ ọ̀nà náà sùgbọ́n àwọn àyè ní ẹni máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbé ẹ̀mí òkú ẹ̀mí ìdílé rẹ̀ ti dààmú rẹ̀ tó ń ṣe kiri kan àwọn akéwì náà wà máa fi àjẹ́ ẹ̀mí ìlú àwọn àwọn pẹ̀lú ìrètí pé ẹ̀mí òkú yẹn yóò change ẹ̀ bá yẹ àwọn tí wọ́n máa lòdì nínú rẹ̀ kúrò ìdí ẹ̀ máa sọ ẹjọ́ ẹ̀ta ẹjọ́ gbé sẹ́kẹ́sẹ́kẹ́ ọmọ ọlọ́mọ ọdún mẹ́la ìlú ó ti lọ ó ti lọ yíyá ó ti lọ ó lọ ó lọ wíìsì bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ọ̀bá ó ti lu ẹ̀ẹ́ ìmí ìkànnì àìpẹ́ ìdí ọ̀sẹ̀ lọ́dọ̀ náà lọ lórí kẹgbàá lò lẹ́yìn lórí ní kọ́ bá lò lọ́jọ́ mẹ́ta léra wọn lọ́ kẹgbàá lò lẹ́yìn ìdájẹ́ òun yọ pẹ̀lú kó bẹ́ẹ̀ lu ẹ̀ ní òkun ní ó wà ní lọ́dà kí ni tó àkú bẹ́ẹ̀ tó fi ìgbàgbọ́ kí gbàgbọ́ èyí tó fi sọ́ọ́dì pé kí ló dé tó fi wù àbàjẹ́ kí wàá ní rẹ́mídì tá a lè fún ẹlòmíì wù àbàjẹ́ nítorí àwọn oníbàjẹ́ tí ń bá dúpọ̀ ọmọ sẹ́yìn sẹ́yìn dátì ní gbòòrò àti kàlàyà àmì wàsàmàdì wàmàdì tàmáà nídàwí sàáàdà tiẹ̀ sàáàdì yìí bẹ́ẹ̀ bá báwọn ẹni rí tó bá báwọn púpọ̀ à inú orí ọlọ́run àti kà àti kà lẹ́sìn alẹ́ẹ̀kọ́ inú àgbọ̀ ọlọ́run yóò nira pa yóò nira pa nínú gbèsè ayé yìí bí gbogbo wa ṣe ń kírun tó yìí tá à ń gbá àwẹ̀ tó yìí tá a bá tún lọ sàwọ́dí pẹ̀lú bá ṣe ń ṣe yóò tún rọrùn fún adúlá ṣe ń èmi ló gbé jẹba ti báyìí la ọ ẹnì ọlọ́dọ̀ sọ̀rọ̀ àtọ́ àtọ́ba jẹ́ kó tiẹ̀ burúkú ti tiẹ̀ ti ta bàjẹ́ ó ti ó tiẹ̀ mọ́ra lẹ́nu sọ̀rọ̀ torí tí àwọn ọlọ́pàá bá kọjá àbí àwọn olùmọ̀ràn bá kọjá ẹ bá yá ah, wọ́n máa ti ń kéwòn bẹ́ẹ̀ wọ́n sì sí ilẹ̀ tó ń ta yà lọ owó bọ́ sàmì yóò dùn tó dé láàrin lọ. ẹjọ́ mi lọ́lọ́pàá ní ìṣe wọn ìgbè lẹ́lẹ́ tí kò ní lọ kí mo kó mú yòókù bẹ ní haram ìsinmi ó tó lọ ni kọgbẹ́yìn sixteen years mo lò bẹ sixteen years consecutively kò sí ojúmọ́ náà ìsinmi ó tó lọ ni rẹpẹtẹ wọ́n tó ká wọn ní tí wọ́n lọ kó fẹ́ràn wọ́n tó lọ kó dà alimẹ́lì kò ó ti sanwó. sanwó ó ti ó ti ó ti ṣe bísíǹnẹ̀sì kalẹ̀ ó ti ó ti ṣe ó ti sanwó kalẹ̀ ó yìí tó ti invest lórí tó tó bá tó ti kú tán kí wọ́n tó wá ṣe tó bá wọn lọ. wọ́n tún lẹ́kọ̀ọ́ ẹ̀ náà ó tún lẹ́yìn ìgbà náà wọ́n ti mi kó sáà tó ń tí wọ́n kọ́ ọkọ̀ ẹ̀ sí pé ìmọ̀lẹ́kùn báàgì tó ti ṣe kalẹ̀ rí investment tó ti kalẹ̀ lọ́wọ́ ti gbowó ẹ̀. ẹ̀jọ̀ lójú ọ̀nà àwọn mí sáré bíbí ni ó gbé wá bí ẹ bá dúró lára àdúgbò àwọn tó wọn ní gbogbo àbúrò abẹ́ ìlú ìjẹun bóyá ló ń jẹ ilé ìwé yìí torí ìdajì ìdajì adìẹ bẹ́ẹ̀ wọ́n dá ní jù adìẹ ní sixteen ẹ̀ ọ́n eight weeks eight weeks lọ́pọ̀lọpọ̀ adìẹ tí wọ́n jẹ lẹ́nu eight weeks ẹ̀ẹ́dẹ̀ yìí jẹ́ tẹ́kùtẹ́kù kọ̀kọ́ ní mọ́ra pé bá tọ̀ ọ̀sẹ̀ bá wọn tó ti pẹ́lẹ̀ làwọn máa jẹ ó ti gbó àwọn àti mi ti kàn lọ. ìwọ́n bí ọba mọ́ra pé ìyá bẹ̀rẹ̀ jẹ́ tẹ́kùtẹ́kù. níta bẹ́ẹ̀lú bẹ̀rẹ̀ pé bí ẹ̀ bá ti pé pẹ̀lú àwọn ẹni yìí ẹ̀sìn lọ́rọ̀ fún yà ẹ̀sìn lọ́rọ̀ fún yà ọdún kan máa ń tà wà láàyè mo ti wẹ tí ń gbé tí ń gbé dáká mo ti wá lọ wọn lọ sí kẹtí rò pé ilé ìtura alága yìí ó lè rárá wọn. ráìsì ni o kò sí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ráìsì pọ̀ lọ́sàlá gbogbo táwọn táwọn kò gbogbo ilé láyé bàtà lọ́rọ̀ rẹ̀ ráìsì. bóòlù ẹ̀sìn ti ní rọrùn bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ lọ bí àtàlà yìí á máa wú àwọn àwọn àwọn kọ́kà àkìrí pé má dà wọn kó tó ìlú ẹ̀ bá kọ́ wọn ètò láwọn kan àgbà tó lè sàkóso àgbà àkókò àwọn lọ bẹ́ẹ̀ á lọ. bẹ́ẹ̀ bá lẹ̀ ẹ̀ka mẹ́nu ọ̀nà yín ibi ẹ̀rọ kò dá àbí o bẹ́ẹ̀ bá rẹ̀ pé ẹgbẹ́ bá fẹ́ lọ bá gbà ìwà ọ̀bá ìlà ìwà ọ̀bá ìlà torí àwọn fúlẹ̀dì mi sì gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n sì ń ta láka náà èmi ò ní bí lè dúró yẹ tí a bá ti gbé wá báyìí ní kejì iṣẹ́ lórí bá kó sí àwọn òbí báyìí ẹ̀ ti rí olóòṣè tó wá gbaṣẹ́ tó wọ́n wá bá ìgbọ́n pọ̀ ya lọ ẹni lé ẹni lé ẹ̀ ọ̀bá òun ní ìgbìyànjú tó ń gbà bá tẹ̀ yí ìdè nítorí báyìí náà ẹgbẹ́ tọ́ta ni kí lọ́ọ́ àtúbọ̀ yìí tọ́ bá ti lọ alámùtọ́ lọ kí àtúbà tọ́ lọ padà lórí ọ̀padà kò lè bá kò lè bá yìí nù. àwọn ètò ọ̀bá kọ́ra ọ̀bá yìí o tó bá ti lè yìí ṣe tíbẹ̀ tó kéré jù àná àbúrò àpapọ̀ ọbẹ̀ yàrá àpapọ̀ dáwọ́ sẹ̀mùra awẹ̀ awẹ̀ mú bẹ́ẹ̀ bóòlù lẹ́yìn bàbá kì í fẹ́ ni ẹjọ́ sẹ̀mùra pẹ̀lú wọn ọmọ kúrò ní. àtàsúwà ìdẹ́rù ní bàtí lọ in thousands thousands wà láyà rẹ̀ tọ́ba ti lọ láti láyà rẹ̀ ní wáyé ní ìdí wọn. bóyá o ṣe yọ àwọn ọ̀sẹ̀ ìmọ̀ fún káàdì ní aago mẹ́sàn-án aago mẹ́sàn-án aago mẹ́wàá láyé ìmọ̀ fún ìgbé owó. Thank you. kọ́lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀ alọ́rọ́ ìnígbàgbọ́ nípa tàná sókèlè àwa yìí wọ́n gbà yí pé àdínde tàwọn ìmọ̀lẹ́ àdínde o ìsàlẹ̀ ìyá náà ìgbàgbọ́ tí ọ̀dà ni ìgbàgbọ́ wọn yẹn bọ̀bá ṣe bí ọ̀rọ̀ lọ́nà là kò tí ì kan tí a lè mọ̀ fà lórí pé bó ṣe rí yẹn ọlọ́run dá gbogbo ẹ̀ nípa ọ̀kan pẹ̀lú ara àti ẹni tí ó lò ọlọ́run dábàá pẹ̀lú ara àti ẹni tí ó lò. ìwá sí pé bí ọba yóò rí pé ẹ̀mí lágbájá kan ìní ọ̀wọ̀ àbáwọn rárá o ntọ́jọ́ ẹni tó bá ti kú ó ti lọ nìyẹn. ìpàdé ó tó di jọ àdìdè jọ̀dọ̀ ìdíyàmọ̀ jọ̀dọ̀ ọ̀bà tí ó fẹsẹ̀ fún kálukú kódà yìí ní ẹni gbàgbọ́ dájú dájú dé wọn làwọn ẹran tó bá burú ẹ̀mí tó burú ní èèyàn ló kó sí la ló fi yá ìwé ni. àwọn ìran kẹta òun náà làwọn èèyàn tó ṣe pé àwọn náà láwọn ní ẹ̀sìn tí ń sìn tọ́wọ́ láti sánmà ṣùgbọ́n àjíǹde ń bẹ lọ́dọ̀ táwọn ṣùgbọ́n àjíǹde wọn àwọn ní ó kò ní bẹ̀rẹ̀ mi àbẹ́báwá bí ẹ̀sìn wọn abẹ́tọ́ ẹ̀sìn tiwọn àwọn onítàkọ́tọ́ àwọn onítì ẹlẹ́ẹ̀kejì kẹ́ńtọ́ pátá náà sóòlù àwa bíbí ẹ̀mí àwọn ẹni ẹ̀yà àwọn náà wà lórí ìgbàgbọ́ wípé gbogbo ẹtí ọba ti sún lójú ọ̀nà làwọn ẹ̀mí gbogbo ó sì wà lára rẹ̀ olùgbàgbọ́ bá mọ́ mọ́ mọ́ ìgbà náà yóò wá jọ ìgbà wọn lọ́dọ̀ àwọn ṣíyà ọbẹ̀ lọ́dọ̀ apákan náà ọ̀nà fún ètò gbogbo wọn apákan náà ọ̀nà fún mi. pé pàtẹ ká tó wà lójú ọ̀nà táwọn ìgbà náà lè ní ní tó mọ́ wọ́n wà fúnra wọn ní gírèjì ẹnìkan ní kúkú ẹnìkan ní kíníkà. pé ìlú náà ń sẹ́lọ̀ láwùjọ yìí ní sọ̀rọ̀ báwọn kò sí ẹ̀rí kankan fún látọ̀dọ̀ ọlọ́run àwọn ẹni kẹta yìí nígbàgbọ́ pé àwọn ni àlìyá mọ̀ wí iná làwọn apákan nínú àwọn yahudi àtàwọn ìṣọ́ra ọlọ́run sọ bá ti yahudi túrọ́tò bákọ́ra ayà ní pọ́ọ̀tù nẹ̀dí báyìí ọlọ́ba àdìgbò lọ́sọ ilé ìkúlé ìka ìka nílá fún ọ̀dà òlì áàtì ọkùnrin dàlá ìta ìsọ̀tà mi dúnì náà pàtàkì náà wọlé ọ̀dà ìkóhùn tó sọ̀rọ̀ pípé. ولا يتمنوا أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين الله عليك إلى النبي صلى الله عليه وسلم إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس تبادلي ìgbésí ayé àlìyámà tí yín nìkan ní ọ̀dẹ̀ ẹ̀yìn nìkan ní ó gbé tí ò ní gbẹlòmíì pàtàkì ìdá wòlé wọn ta ẹni kọ́ ni wọ́n pa yín báyìí. ẹ má mọ̀ pé ìrè lọ́kàn tó bá ti lè kú kí ló tún gbèsè láyé. ẹpẹ ẹpẹ tàmá lọ́dọ̀ ọlọ́run ẹpẹ náà kọ́ pa yín níṣẹ́ ìdí wọn bá di àwọn ẹ̀ẹ́dùn tó ń sọ àdìdì báyìí tó dúdú ọ̀rọ̀ nífẹ̀ẹ́ sọ. wàlá ìyá tàmá tó náwó abájáde ọlọ́ọ̀dúnrún yà nẹ́bí sọ fún wa ìwé kó o lè tán náà rẹ̀ láéláé mo lè sàgbé ilé láéláé báwo wọ́n fẹ́ràn ayé bá dalẹ̀ lọ. tíyàwó bí bá wà pé zero point zero zero zero zero zero one naira yọ ọmọ yọ owó bìbọn yọ ọ̀nà process yẹ pé ń bọ̀ bá yá ní ìbábọ̀ owó ọkọ̀ bàbá ló wọlé. yàwó yìí àwọn ní ọkọ̀ àìkẹ́sì báńkì gbogbo wa kó nú ẹ kò tó wà díẹ̀ tó kí àwọn ẹni tó kí àwọn ẹni tó kí àwọn ẹni ó sì ń talé mélòó mélòó wà láyé yàtá màá nà ó abada kò lè tàn mẹ́ẹ̀ láéláé èwú bí yọba yìí ṣe lé sí yọba yìí ṣàǹkárá níta àti àdùnnà ọ̀ ọkà sí pé orí tí yóò pè lẹ́nu àwọn òní lọ́wọ́ bóyá ló ti fẹ́ máa ń gbé níta ó sì fi káàdì lé ọ̀nà tiẹ̀ tó kúrò wá mú ìnira kó tó bá ti di ọwọ́ àkànní wọ̀. wọ́n sì wọlé tètè ara wọn tọ́lá tí ọmọ wọn gbé ẹ̀bà wọn ẹ̀bà wọn bíláàkì àti àti àti yẹ́lò yẹn lẹ̀ wọ̀ ọ̀là ọmọ àwọn àwọn ọmọ sì ń gbé wọn ìyẹn máa sàn káràkà máa ṣe kú máa ṣe gbogbo ẹ̀ àwọn àgbègbè wọn dà wọ́n yẹ wọ́n bí tó sàn wàlá yà tàmà náwó abàdá ó ni tàmà rẹ̀ láéláé ó ní tàmà ó láéláé bí máa wà dàmà ti ayé ní ìlú nítorí tí a ti fọwọ́ wọn sí tí a ti ṣe síwájú ní wàá wà láwùrọ̀ àyè ìmọ̀ nǹkan ọ̀nìmí ọlọ́ọ̀bá àlejò ọlá ọba tó nímọ̀ sí àwọn alábòsí yẹn ni o àwọn ìrìn ẹlẹ́ẹ̀kẹ́rin tí a nígbàgbọ́ dátidàtí gbàlè yá máa òun náà ni àwọn ẹ̀tí rẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ó jí ẹ̀dá dìde tó tọ́jú àdìde èyí bí ayé bí oníta náà sọ̀tẹ̀lẹ̀ wà ìjọ àdìde náà àwọn ẹ̀mí ni ọ wà sọ́dọ̀ ní sábà ń bẹ̀ ọ́ ẹ̀mí òní ọ̀wà àwọn ẹ̀dẹ̀ yàtí ó jẹ nínú náà ìjọ ọmọ gbádùn ọmọ gbádùn nínú àjọ náà ṣùgbọ́n bí ara ọ̀wà wà bẹ̀ wọn rárá kò sí lọ́jẹ́ wọn irú àwọn ẹ̀dùn náà wọ́n tako àdìde náà lẹ́yìn eléyìí láàbọ̀ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìlá lórí ìpinnu ọlọ́ba tó pé máa ní kíyà òbí ní ọlọ́ba àdékẹ́ọ́lá òní alágbára sí yóò lórí ọjọ́ àdínde agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìlá yẹn ó náà ní dúró látọ́ ní àsìbáàbí ìkárí náà sí ìyọ́mìdì kí nìdí abájọ káwọn èèyàn kan tí a ti tako yọkùn díì gẹ́gẹ́ bí túkúrọ̀ ń sọ táwa náà sì ṣàkíyèsí ẹ̀ àwọn tí a tako yọkùn díì ó ní ìdílé fi ń tako mẹ́fà nù rẹ̀ yìí alákọ̀ọ́kọ́ nǹkan àwùjọ ní láì nàá ẹ tó ti tako bíbí ọlọ́run ó ti tako gbọ̀ngàn lọ́dọ̀ ọba àgbẹ̀fẹ́ láti sọ fún wa nínú súwájú jáde àìgbé wà kọ́ọ́dún máa ń yà ilá àyà àdùnà dúníyà náà mú tó wà láyà wà máa yòó lékun náà ilà dáhà wà máa làwọn òbí láàyè kàmínírì ẹni òun ilà àyàwó nù. àwọn káàbìrì ọmọ tó máa ń yà ilá àyà àdùnà dúníyà kò sí kíní kan ju ìsẹ̀mí ilé ayé wáyé lọ ó ti ẹ̀tì tẹ̀tẹ̀ kò ní pẹ́ tó fi tán náà mú òtù wà láàyà á máa sẹ̀mí inú ẹ̀ á sì tún kú wà máa yọ olóko náà ilá dá ìṣe wọn lọ pẹ́ nípa wọn ìgbà ní ìgbà ní pé báwọn èèyàn ní ìlànà ìràwọ̀ ní ẹni gbà kó ti gbé ń pààyàn wọn wà ní ìràwọ̀ làwọn yẹ̀wò táwọn ọmọ gbé ìwò làwọn lágbájá wà wọ́n yà á dúró kájọ́ wà ó wọ́n jẹ́ kó wọ́n sọ̀kalẹ̀ yọ kàn jẹ́ yìí. wà á máa yọ orílẹ̀-èdè náà nílá dáa wọ́n ní kò sí tí ó kú pàmò àwọn ilé ayé yìí lọ ọlọ́ni wa máa láwọn òbí dáa ní kábìnì rẹ̀ ìmọ̀ òsì fún ọ̀pẹ̀lú tí ń sọ̀rọ̀ wọ́n kàn ń sọ ọ́ lẹ́nu lẹ́yìn inú ọ̀hún ìlà ẹ̀dọ̀ nùún àbálásán ni wọ́n ń dá orí àbáwọn náà ni wọ́n kù ní àdúgbò tó bá lọ́dọ̀ ọ̀pọ̀ wáyà ìdí abájọ àkọ́kọ́ nìyẹn àìnígbàgbọ́ sí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì adúnáwó mílẹ̀ ọmọrẹ̀ nàìjíríà ìnígbàgbọ́ sí pé ọjọ́ àdínlé ń bọ̀ yìí nínú nǹkan tó àti ìfojú yìí ìmọ̀ ọ̀pọ̀ ni tó ìgbé ọmọ ọba lọ́sàánú àwa tó sì wá mú mi ní òdodo tá a ti wá nígbàgbọ́ sí àwọn náà sì rèé bí ẹ jẹ nígbàgbọ́ sí àwọn nǹkan ní ìdí ọjọ́ ẹ̀ka ọ̀pọ̀ àbí tọ́pamọ́ ní ti gbogbo ẹ̀ ní ẹ ti nígbàgbọ́ sí. ọlọ́run àlejòọlá ó ti sọ fún wa nípa àwọn eléyìí náà nínú sọ́ra tó rúró níbẹ̀ tọ́lọ̀ bá sọ pé wíwí bá ti rúró òfin adìmẹ̀ àwìn wà ní wà ó alábìyẹn ń tayọ́ lé mu bí ìdíjì ní ní ọlọ́ni wọn borí àwọn róòmù inú àwọn káàbìrì lọ́kà wá ń dùn ibi àwọn róòmù yẹn máa ń ní èrò pé àwọn ní tíra lọ́sọ̀kalẹ̀ láti sánmà ànábì Ìsá ló ń wá àlẹ́sà pé àwọn afúrúsì wá borí àwọn róòmù àwọn afúrúsì ló ti dẹ ẹlẹ́bọ bí a ṣe borí àwọn tíra ní róòmù bẹ́ẹ̀ náà làwọn ti borí àwọn tíra àti lágbáwá yìí náà ti ẹdẹ ọ̀nùtẹ̀lẹ́ àlẹ́kọ̀ọ́ ọ̀nùtẹ̀lẹ́. inú àwọn mùsùlùmí wá bàjẹ́ pé àwọn àgbọ̀ táwọn káàkiri ìgbé kàlù tàwọn bẹ́ẹ̀ rẹ́ kí àdébùtà sálámù àtàwọn kẹ́tẹ̀lé náà tọ́láwọn náà kiri báwọn ní tíra àwọn fúrúfú díẹ̀ díẹ̀ lẹ́nu wọ́n dẹ̀ ti wọ́n ìdè àwọn róòmù táwọn náà kiri òwe àwọn fi adinal ardi wa hum min ba'dina labin sayadhibun fi bidisini billahi al-amru min qabl wa min ba'd wa yawma idin yaqra'ul mu'minun bi nasrillah ya rusul ma ada ada ada amal billahi di adina al níbi ilẹ̀ tó súnmọ́ ní ilẹ̀ ẹ̀yà ara mọ́ta wọ́n borí àwọn róòmù nítòótọ́ fàwọn ní ìgbà àdìgbàlà bíi ní musaya tó ní kúrú. àwọn náà kọ̀ wá borí o ìgbà òní máa lọ bẹ́ẹ̀ ìgbà lọ láéláé o ọlọ́run lọ́mọ tó fi ṣe o. wọ́n ní ìgbà àdìgbàlà ní musaya tó fi ibi ní ìsinmi láàrin ọdún péréte tí o ní tó ọdún tí ọba ti kọjá mẹ́sàn-án nínú ìwọ́n lò ní bíbí ní ìlú èdè lábá. sẹ́ ẹ mọ̀ pé ogun tí mo ti dà kẹ́ ẹ ti fẹ́ tí ó borí ẹ̀kọ́ náà wọ́n wọlé. àbẹ́ ẹ̀ wọlé. àwọn ọmọ wa nígbàgbọ́ sí abúgbàgbé nígbàgbọ́ sí gbọ́dọ̀ tó lọ́wọ́ bẹ́ẹ̀ pé tí ọba rí bẹ́ẹ̀ ìgbà tó wọ́n bàbá rẹ̀ abájú lọ dáàsì ogun fún wọn tí òkú mẹ́sàn án anítọ́sí àwọn àwọn òbéèrè àwọn aláwọ̀ ní bí wọ́n ti ń lo bídìrì mẹ́sàn án ló yẹ kó fún wọn ìgbẹ̀yìn òpin bídìrì ọ̀pọ̀lọpọ̀ mẹ́wàá abájú bá lọ jí ń yẹ òun ti ṣe ní sẹ́yìn o ọdún mẹ́ta ló ń yẹn ní ọ̀pọ̀ ẹ̀dá òun fi kún tó ń wí àwọn abo ọjọ́ ọdún kù wọ́n bá gbà kó tó àsìkò ní ẹ gbogbo wọn kàkà kan abáàmì ọkàn ayélujára ìgbàwọ ilé ọgbà òdìbò padà sẹ́yìn mímọ́ kọ̀ọ̀kan ní ní ní ẹ̀mí kúkú ilé òdodo ni ọ̀rọ̀ náà ló lọ ọ̀hán àyè kan bẹ̀rẹ̀ kìí ṣe mímí lọ ìdá ìdá àtàsọ́kọ̀ọ́lá àyẹ̀wò àyẹ̀wò وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ẹjẹ mi lọ mọta tí o ti lọ tọrọ tó wá sọ ibi fatu gbọ wá gba o ti gbọ wá gba mọta wọn padà táwọn èèyàn ọwọ mẹsì sá àfùwà dá ìjọ ìjọ tí wọn pọ bàtà tí wọn mọ wọn bí islam tí wọn mọ wọn bí islam. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa ṣe ṣùgbọ́n àwọn aláì bọ́lọ́ ọmọ tó bá fún mi lọ́dọ̀ ọlọ́ àti òkú rẹ̀ ti túmọ̀ sọ̀rọ̀ bá. tọ́ba yóò dàbí òyìn bẹ́ẹ̀ àti nínú lábáwá àti ẹjẹ́ òṣè lábáwá àdúgbò ọgbọ Islam níjọ ìjọ níjọ ìjọ níjọ ìjọ títí lónìí. títí máa ṣe pé òdodo lọ́rọ̀ náà ìmọ̀ àkọ́kọ́ yìí tọ́lọ̀ ń sọ nípa pé róòmù ń kọ̀ wá borí fúrúùsù ń kọ̀ wáyá ọlọ́ni wà á lọ láàyò kò ní kó lọ wà á láti ní àtàwọn náà sí láàyè àdàmú tọ́lọ́rù àyàgbẹ́bà. ọlọ́ni adé ọlọ́run bá nìyẹn ọlọ́run níyàpá adéwọ̀ ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kọ́ máa sí òun onímọ̀ sí táwí. nínú ayé àtijọ́ ọlọ́run wáyé yá àdàmú náà lọ́dọ̀ọ́ mi nà ayé àti ìdùnnìyà wà fún àdéhà àfẹ́rọ̀tì. هم غافلون الله أو الذين يعلمون ظاهرا من الحياة الدنيا ètò bá ma dé inú àlámọ ilé ayé ìnìkan lọ́wọ́ èdè ènìyàn mọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ètò bá kílẹ̀ ààrẹ àwọn ẹ̀gbọ́n bẹ́ẹ̀ sọ́fíìsì ní ìsìn náà ló ní abẹ́ ẹ̀kọ́ ni ó sì bẹ nínú ẹ̀ fún ẹ̀ láti ìbéèrè yọ káàsì báyìí. ńlá mi ẹlòmíì ní òbí sàkíyèsí ara tó ọba kọ́lé kalẹ̀ kó o ti kọ̀ọ̀tọ̀ lẹ́tì káwọn ọmọ tó kó lọlé ọyẹ kọ́ kó kọ́ ti tọ́lẹ̀tì náà kó o tó kó lọ kó o tó ṣẹ̀ṣẹ̀ parí lé mi kọ́ kọ́kọ́ ti parí tọ́lẹ̀tì torí kò sóbi mọ́ kan tó lè yá rẹ̀ kì í ṣe túláàsì ní kò sóbi lójú mọ́ kò lè sọ wọ́n mẹ́rin kò sóbi mọ́ kan tó lè tọ́ ọ̀rọ̀ alákòóso ìdísíkòsí ẹ̀ ọmọ ìgbẹ́gbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìdìbò àwọn aláàtìlẹ̀ àwọn ẹja àti ọmọ aláàtìlẹ̀ nínú ọmọ agbé ilé ìlú ọ ìgbà tó ọmọ alọ fún onífáwásì owó ọmọ fún dókítà owó tó jẹ kó náà lọ́wọ́ bá lọ́wọ́ bá níbi tó lò. owó tó sì lọ́yìn sórí owó kéré ju káyì sàdéyìn ọmọ yìí kọ́ máa ṣe yẹn lọ. bí kàmá sì fi ṣèyàn lọ́wọ́ tó yìí sọ́ọ̀tì tó lè fà ní èyí tó ti máa ń dì ní orí ara ó jẹ́ kó tó á lè lọ́kọ́sẹ́ kó lọ́kọ́sẹ́ láti tóbi ọlọ́wọ́ láàmú rẹ̀ àìmọye kẹ́mi náà fojú rí nínú àlámù ilé ayé ọlọ́ọ̀dún ilé aláwọ̀ náà lọ́wọ́ ọ̀rọ̀ ìnira ayé àti ìdúnìyà ìtọ́kadìlọ́mọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ nínú sẹ̀mí ilé ayé ìkọ́run ayẹyẹ àtọ̀rọ̀tì ọ̀hún ìlú wọ́n ti ẹ̀fọ́ nípa àwọn ọmọ kẹ́kọ̀ọ́ bá ti di àtọ̀rọ̀ ìjọ mọ̀ ọ̀rọ̀ náà báyìí. nínú ìmọ̀ àkọ́kọ́ ìníjọ àdìgbé wà ní òjò pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n nígbàgbọ́ sí bẹ́ẹ̀ sì ni ẹni tí ń lò nínú nǹkan kọ̀ọ̀kan náà ni o abẹ́ ẹ̀kọ́ ni wọ́n sì nígbàgbọ́ tó yẹ tí ọ̀rọ̀ àti sí wọn máa fi ń tọ̀ láti dé wọ̀nyẹ sí àlọ́ lẹ́gà ayọ̀ ró olè òkùnrin àwọn èrò bíi ọ̀nà àwọn òfin tó ń gbin ọlọ́run wọ́n gbé nípa ẹ̀mí tọ́ka ẹ̀dẹ́ ìyẹn ló lọ́wọ́ rẹ sọ pé láti bí àti ọlọ́run gbogbo mọ̀lẹ́ ẹ̀rọ díẹ̀ ní ẹwà ọmọ ẹ̀dẹ́ ìyẹn tààtí lọ bí sẹ́wọ̀n bílíọ̀n káwá mọ́mọ́ ẹ̀dí kí ní dẹ́rọ láti wàá gba ẹjọ́ sínú ògbò látọ̀ fún láti kó sínú ògbò yìí o ẹ bá ní ìdíyẹ ẹ bá kọ̀ sí láàrin òun náà ti lọ́wọ́ ògbò yìí gbogbo ìsájà yìí pátápátá àti ilé kó ògbò sínú ògbò ẹ ò ti lóbi ọlọ́run títú ẹ̀sìn ẹlẹ́dàá rẹ̀ ọbẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ nínú tí ń fà á táwọn èèyàn kan òfin nígbàgbọ́ nínú ìjọ àdìlẹ̀ òun náà ni ìsìtẹ̀dọ̀rọ̀ àbẹ̀lẹ̀ bá àti wọ́n sì kọ̀ọ̀rọ̀ àdùn fún èyí wọ́n wà ìjẹ́lẹ̀. wọ́n wò ó pé ìmọ̀ ni àhà èèyàn tó ti bọ́ sínú sàárè tẹ́lá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ káàkiri ìbáraẹ̀tọ̀ ta lórí ogún bẹ́ẹ̀ kódà wọn a máa páàkì ìgbésẹ̀ bẹ̀rẹ̀ kó tó sin ẹlòmíì bẹ́ẹ̀ kẹwàá ti sọ pé yóò tó wá jẹ àtúntò tí ọmọ òkú nǹkan náà lọ sí ibi òun wọn lè bẹ̀rẹ̀ lọ́lẹ́ lé. wọ́n ní bó ṣe tó wá jẹ́ mọ̀tò àwọn òrùkú lè tẹ̀lẹ̀ àwọn òrùkú reality bẹ̀rẹ̀. bíbẹ̀ wa bẹ́ẹ̀ ní ayé sí kèé ṣe bíbẹ̀ wà lẹ́lẹ́ ayé sẹ́ mo la ti ń bọ̀ tàbí jásímì sékèsé mọ̀ oṣù mẹ́sàn-án àtọ̀ tó déèyàn sékèsé mọ̀ ni àti gbẹ́tọ̀ ti adìẹ o ó lè bá àlejò adìẹ náà o ẹ̀yìn rẹ̀ lárọ̀ àgbà àmọ́ àwọn àfinẹ́sì ni wọn bá gbọ́dọ̀ pọ̀ ju kọ́ máa ṣe o lójú jíjẹ náà àwọn tó bá fẹ́ ìgbẹ́ gbà mí ti yá àwọn tẹ́lifù púpọ̀ ọba tó kàkà níbẹ̀ bá lọ ṣe ìṣẹ̀ra yóò di ibi bá dálẹ̀ lọ. ìgbẹ́tọ̀ yẹn àwọn máa sọ iná ọ̀gbọ́dọ̀ lọ àwọn sọ lójú àwọn sọ bàtà sọ ìṣiṣẹ́ àjẹ tó náà ti sàbàlẹ̀ àjẹ àti ìdí ìdíyàn sí o àti ìdí ìdíyàn sí o àbí ọ̀wá nílé ìgbólógún pé ìṣẹ̀jẹ̀ wọ́n sọ pé àwọn òròpé reality wà bẹ́ẹ̀ ọlọ́run sì sọ̀rọ̀ ń pa ọmọ nínú fúrọ́tù àlèsọ́rọ́ ayàkọ̀tì náà wà kọ́ọ́lù àyìnlá ònà ìdọ́nà wà rúbá dání àyìnlá làmọ́bìnrin òkùnkùn àyìnbọ̀ ńdẹ́ni ìdá sígbà tá a bá dé inú náà tá a ti di ntọ́pẹ́ fún a á tó tó ẹ̀dá tuntun nínú sọ́rọ́ tó gbòòdù ayàkéde ọlọ́run sọ pé wàlá ìkúlítà ìnákùn lábẹ̀rẹ̀ ìnákùn bàbẹ̀rẹ̀ ọdún mímbà ìmọ̀ọ́tì láyà kú lánàá lẹ́yìn ìnákàfà wọn. ìní hàdá ìlà sírò mọ̀bí ọlọ́run bá àdìgbẹ́ lásán ikú tọrọ bá kúlé sọ fún wọn ikú ogun wọn di pé ọlọ́run bá àdìgbẹ́ lọ́gbọ̀n wọn di lẹ́yìn lọ́ba fún náà. àwọn tí a ti kéde yìí wọ́n mọ̀ sọ́kà ìdá ìdán lọ́dọ̀ bẹ́ẹ̀ pa mọ́ ní ẹgbẹ́ ìtọ́jú pé téèyàn bá rí làbẹ́ ìwọ̀n sá lọ pé òkùnkùn lélẹ̀ ti jẹ́ sẹ́nu. ṣùgbọ́n a ti sọ ìgbé ìmọ̀ ní bíbẹ wa kátó wá bí àbúdá ẹlẹ́ẹ̀kẹta nínú tí ń fà táwọn èèyàn kan tí mo fi nígbàgbọ́ pa ọjọ́ àjíǹde ọjọ́ ọ̀kan ọjọ́ ẹ̀san تقليد الآباء والأجداد السابقة kí wọ́n máa tẹ̀lé àwọn bàbá wọn tó fi lọ ìtí ẹ̀ ń wí àwọn náà wí ńdọ́gbẹ́ lọ́pọ̀lọ́ wọn náà ni wọ́n transfer àtọ́pọ̀lọ́ tiwọn náà àbáwọn bàbá bàbá wọn ẹ bá ti pé lórí ìbàjẹ́ ní pọ̀ṣẹ̀ ti ẹ̀tọ́ lọ ètò nǹkan jẹ́ ní ẹni ìsúní. ọlọ́ọ̀bá sọ fún wa nínú sùràtù mùmínùn àyà eighty two three eighty six ọlọ́ọ̀bà àlejò aláṣọ pé wà kọ́ọ́lù àyìnlá mìtìnà wàkùnà rọ́ọ̀bà mọ̀rìndọ́mà àyìnlá làmàbẹ̀dọ́gbò. لقد وجدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون ọlọ́run kọ́ àwọn káfíń sọ pé àyìnlá àbítínà wàkùnà rọ̀ọ̀bà wáyọ̀ ọmọ àyìnlá làbẹ̀rẹ̀ òkú. táwọn bá ti di ìgbẹ́ tán àwọn ti jẹ́ àwọn gbé ìgbẹ́ táwọn di ebi àti wọ́n wá gbé àwọn ìgbé ní. لقد وجدنا نحن وآباؤنا هذا من قبل wọ́n ti sọ pé ẹ̀fún wa rí àdìmọ́mọ́ bàbá wa náà rí ilé àdá ilà sàáfi yẹlò àwọ̀wání ìdí ẹ̀ ń sọ yìí wọ́n tẹ̀lé nìkan ju àlọ́ àwọn ẹni dán lọ orí ọlọ́run kuntum ta'lamun sọfún akóta alókìlẹ̀ àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́yìn bá jẹ́ tọ́mọ ni fẹ́ẹ́ kú nàlélá wọ́n sọ fọlọ́ náà lónìí kúlì abala àgàdà ẹ wá sí akáyì kẹ́ ẹ̀ mọ̀ bí ọlọ́run tó ní kúlì dára tó bá wù lórí ìyẹ̀fẹ̀ náà ẹlẹ́ẹ̀ka ọ̀hún nínú okùnfà táwọn èèyàn kan tí wọn ò ní nígbàgbọ́ ọjọ́ ẹ̀san ọjọ́ àjíǹde òun ni àtàkà bò ìjọra ẹni lójú ìjọra ẹni lójú irú ẹ̀ ti ṣáájú lọ nígbà tó lọ́n sọ nípa òṣìṣẹ́ tó lọ́n rán lẹ́yìn ànábì mú wàlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn bàbá mi yẹn ń fi pa wọn ọlọ́run sọ pé nínú sọ́ọ̀tù mọ́kùnrin náà ayé àtàkì ní ìsìnkà kéèjì. وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أتعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون ọlọ́jà àwọn èèyàn kan nínú àwọn èèyàn rẹ̀ kó ṣe gbé mọ́jẹ́ tètè kí á pè ọdún ẹ̀sán kí á pè rọ́ ìṣẹ́lẹ̀ ìkan ìmọ̀ pè rọ́ ọlọ́jà wa atarafu náà òkú pẹ̀lú àyà ìgbìyà àwọn ọlọ́run àti ṣe ìrora fún wa níbi àlàáfíà ìdílé ayé afúnwọlówó afúnwọlọ́lá afúnwọ́nkò. àwọn èèyàn yẹn wọ́n wá sọ pé máa ha dá ilá bàṣàrò mẹ́fẹ́ fún ànábì ọlọ́run yìí kọjá kíní kan èèyàn agbára bíi ti yín náà ni yá kúrò bí máa dà gbogbo náà bí yóò ebi nínú tẹ́sí ẹ̀rọ náà ti jẹ́ wọ́yẹ ṣáàpù bí máa tẹ̀ ṣáàpù nínú tẹ́sí ẹ̀rọ náà ti gbèsè bàláyà kankan wàhálà yìí náà tààtò bàṣàrò. ìnáwó ìlà ńlá fàásì lóhùn adẹ́ni ẹlẹ́ni òfò yẹn ayé ìdòkó adẹ́kùn ila ìkọ̀wá ńdọ̀rọ̀ bá wọ́n ìlú ọmọ ìnáwó adẹ́kùn mọ̀kọ́rọ́ ìlú tí wàá mọ̀ sáré òfò yẹn ìgbélé ẹ bá ti lè kú tẹ́ẹ̀tì ní ewé tẹ́ẹ̀tì ewu kókó tó wá gbé ìdè àìháàtà àìháàtà máa ń wá ìlú. ìtẹ́ẹ̀tì tí wọ́n ti lájọ òní yìí ó dìnà sórí báwo torí ọlá tọ́lọ̀ ti fún wa torí ipò tọ́lọ̀ ti fún wa wọ́n wá ń sẹ́ni wọn bọ́yọ̀bọ́yọ̀ kó o nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gá ìyáàmà ọ̀dọ̀rọ̀ àwọn lójú. ìtúndì ẹlẹ́kẹ̀fà táwọn yẹn kó o nígbàgbọ́ nípa ọjọ́ àti ìgbẹ́jọ́ ẹ̀sẹ̀ yìí. ó náà ní ìṣèjọ́ àlọ́ bí ṣàwọ́ àti ìgbìyà fọ́lùmọ̀ ha wọ́n kó síyá sáré wọ́n sọ ìfà. máa àwọn yàrá kan bẹ tó yẹ pé ádáadá ilé ayé àti nǹkan dúdú ilé ayé ojú kò ilé ayé ìlú bá di wọ́n fẹ́ràn owó ìlànà alẹ́ lọ kò sì sí ọ̀nà tí wọ́n ọ̀rẹ́ bí àti owó lọ kódà ni wọ́n pa ẹlòmíì bẹ́ẹ̀ náà sì ni àwọn ará ń wọlé ayé sì náà ni ọtí mímu ni rìbá owó èlé gbígbà ni gbogbo ẹ̀ ni wọ́n kúrò tí wọ́n ti bẹ̀ ìjẹ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀gá dáa wọ́n ń ṣe wọn òsì mẹ́kọ́ ń jẹ wọn ò sì fẹ́ sí wọn òsì ọ̀dọ́ wọn sì sì wọ́n sọ́ba wọn. ìdí ẹ̀ nìyẹn táwọn èèyàn mí ti mọ̀ mí nígbàgbọ́ wọ́n ti mọ̀ pé tọ́ba jẹ́ pé tòótọ́ ni àdìdé bẹ àwọn ta nìyẹn kò lè pé àwọn wọ́n bá ta kù ọlọ́run sọ̀rọ̀ wa ní sọ́lọ́dọ̀ àbíyá ayé àdàkísàkù ìgbé wàkútà rábàlì wàhálà فإذا يساسسة الأبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين ọlọ́ni àdéhùn gbogbo tọ́lọ́ ń ṣe nípa àdínde ó ti súnmọ́ náà tọ́jọ́ náà bá dé sá sísọ̀tò ìgbàlósọ̀ ọ̀hún ilẹ̀ nínú ẹ̀ka ọ̀rọ̀. àwọn kẹ́kẹ́ kébè wọ́n kàn án jùlẹ̀ báyìí wọ́n mọ̀ ọ́ ìmọ̀ rí làwọn ta. wọ́n mọ sọ pé yá àwọn ìlànà ìgbé àwọn rọ̀ pàtẹ́kù náà ní gáfúlà tí nílẹ̀ ha dá àwọn màtí fọ́nù fọ́ra àwọn òtí ẹ̀rí tẹ́lẹ̀ yóò rárá gbàtà wọn bàlẹ̀ gáfúlà yẹn àwọn òtí ẹ̀rí yóò nígbà táwọn bá lé ayé pẹ̀lú àdìgbè kan bẹ́ẹ̀ balẹ̀ kù náà dọ́ọ̀ ní tó tún wá bọ̀rọ̀ ní wípé àwọn jẹ́ alábòsí gbàgbà àwọn ẹ̀láyà. táwọn bá sábòsí bóyá àwọn tó sẹ́fẹ́ bá pẹ̀lú àwọn àwọn orí tí ẹ rò àwọn bá bòsí lọ ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbílá ìdílé sàdára ẹ̀dọ́ lọ àrùrà àbùsùtàbílá ìnáyìlá àrùbíkà àbùjá ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ kọjá lọ òní nígbàgbọ́ pa ọjọ́ àdìdì ọjọ́ ẹ̀sán ara àwọn ìsàmìnà nígbà tó bá ti pé ọ̀rọ̀ ọ̀bẹ fún òkú tó bàrà ẹ̀ bá kò sí bó tó bá ti bàrà ẹ̀ ọwọ́ ọ̀bẹ tó bá ti bàrà ẹ̀ ọwọ́ ọ̀bẹ ìtọ́wọ̀ ọ̀bẹ kéré nígbà bá ti rí bẹ́ẹ̀ yọ ọ̀pọ̀jọ́ àgbàdọ̀lọ́ bí ẹ bá ní ọkọ̀ ọ̀hún láìsí èso kàtàkì tí ẹ sì.

أربعة مستدرة إن إلى ربك الرجعى ọmọ ẹbí ni wọn gbé nítorí yọ kọjá lára rẹ gbogbo ọba ti kókò sí tó ń fa láìpẹ́ àtò ọ̀rọ̀ ń bẹ ìbò ń bẹ agbára ń bẹ agbára ẹkúrá nìyẹn o gbogbo ẹgbẹ́ yá ní gbọ́ tiẹ̀ náà lè sìn tó jẹ tó ọ̀nà òun ní gbọ́dọ̀. eléyìí àwọn ìdí abájọ mẹ́fà tá a sọ tó fà á tí àwọn èèyàn kan tí wọn ò tó nígbàgbọ́ síjọ́ ìdàgbé àná. alákọ̀ọ́kọ́ ìtàkùtọ̀ náà ẹlẹ́ẹ̀kejì oná ìpéjọ bíi àdìyàmà àti bèbí inú ọ̀rọ̀ inú mọ ọ̀pọ̀lọpọ̀ àti ojú ti ṣẹlẹ̀ ẹ̀kẹta wọ́n ń ṣe mọ̀ ẹ̀dá gbòòrò ní wíwí ìṣẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀kẹrin àwọn ẹlòmíín tẹ̀lé ìdúrà àwọn bàbá wọn sọ ìkarùn ìjọra ẹni lójú ọmọ ọfà ìkẹfà kéèyàn kúndùn gbogbo àwọn tí ọ̀dà ní adé láti máa ṣe tí o sì fẹ́sì o kò sí tó kù kúbi pé ó ní ọ̀dọ́dọ́ àdìdì náà lọ. pẹ̀lú ìyẹn la parí agbárin ẹlẹ́ẹ̀kejìlá nínú ọ̀dọ́ àtọ́sọ lórí máa ní ìyá ọ̀rọ̀ ìdí ẹlẹ́ẹ̀kẹtàlá onáà ní pé. مذهب أهل السنة والجماعة في بعد في بعد الأدوات والأجساد معا ojuana àwọn ẹni rí àwọn tẹ́ ń tẹ̀lé sínú àdéhùn ọ̀sọ́lọ́lá àyùsọ́lá òun náà ní pé ọlọ́ọ̀bá àlejòọlá yóò jí ẹ̀mí yóò sì jí ara àjíǹde ń bẹ fún ẹ̀mí àjíǹde ń bẹ fara lápapọ̀ ní o ìgbàgbọ́ gbígbàgbọ́ ní àwọn èèyàn tá àṣewájú yẹn ni wọ́n ní ètò ìsìnkú àti ẹ̀sìn ní kí a fi dé nínú ẹni rìn tá a ti sọ̀rọ̀ torí ẹ̀mí àkàrà yìí iná ni ọ máa gba ẹ̀san rẹ̀ ìní máa ní kìyàwó mi bí ìtọ́lọ́run bá sí oní ọgbà ẹ̀san rẹ̀ ẹ̀mí ọ máa gbẹ̀san ara náà máa gbẹ̀san bàbá ti pé dáadáa ló ṣe yọ̀ọ́ máa gbèrè dáadáa bàbá yìí pé aburú ló ṣe yọ̀ọ́ máa tẹ̀yà aburú rẹ̀ ṣùgbọ́n káwá lọ́mọ yìí kẹ́míkà kọ̀m̀pósíṣàn ara ìdàgbàsókè ti bá ju tìlẹ̀ ayé lọ. tìlẹ̀ ayé náà gbé kàn ó níwọ̀n bá àbáradà tó lè ṣe o. àlìkìyàmà ọlọ́run ti fi wá pọ̀ náà pẹ̀lú àwọn àyà kan ibi kẹ́míkà kọ̀m̀pósíṣàn tiẹ̀ ọ̀yàtọ̀ tó ń fi ní agbára àti gbé ìgbádùn tọ́lájẹ́ ní àlìyàn náà àti jẹ ìyà dópin lọ́wájú òun náà. àwọn náà tún ṣe akúní rìbáyálásì ààrẹ bọ̀lá ìpínlẹ̀ pé rìbáyálásì kan fẹ́ pé ebi dẹ́ kí n pa ìgbà recycling machine àwọn náà ní nígbà bá kó ọ̀rọ̀ ajá kújà kú lédè ńlá kújọ tàbí wá kó sínú machine yóò tó wá sọ di ọ̀rọ̀ àwọn aláàtúmọ̀ ọ̀rá ṣùgbọ́n ọ̀rá àkọ́kọ́ náà lọ́rọ̀ àti sí ọkàn jẹ́ pé fọmíṣẹ́ rẹ̀ kì í ṣe bí tàwọn ọkọ̀ mọ́ àbí ẹ̀kọ́ ni àbí gẹ́lẹ́ bí tàwọn ọkọ̀ ni àpèjúwe ti fi ayé mu kì í ṣe pé gẹ́lẹ́ bọ́lọ́wọ́ ṣe ṣe ní o ṣùgbọ́n kí n tọ́rọ fẹ́ ti kó súnmọ́ wá láàárín láì má ọlọ́run ti wá sọ fún wa ó ti kọ́kọ́ tara fifty seven sixty one nahnu khalaqnakum falawla tusabbihuun afara'aytum ma tumnun a'antum takhluqunahu am nahnul khaliqun nahnu qaddarna bainakum al وما نحن بمسؤولين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون الله أكبر Allah ni nahnu khalaqnakum Kusutun berda Quran Wa man ahsanu minallahi haditha Wa minallahi Allah, ẹ máa wò bí ọlọ́run bá ṣe ń sin yọ bí ṣe ń tò ọlọ́run má jẹ́ kí làákẹ́ ìwọ́ kù ẹ tí làákẹ́ ẹ̀ bá kú kò sí tòsí kò lè gbọ́ kò sóye fún ṣùgbọ́n ẹ tí làákẹ́ ẹ̀ bá kú tòsí yọ ọmọ tuntun bí ọlọ́run yọ ọmọ tó lè lọ́rọ́ ọlọ́run ní náà nù kàlàkì náà àwọn adáyé ta ló fi sọ pé ẹ̀dá mi bẹ̀rẹ̀ yọ̀ náà tó bá sọ ọgbọ́n pẹ̀lú òun náà nàánú kàlábì náà mọ́ àti sọ̀rọ̀ àdílé ọlọ́ni nàánú kàlábì náà mọ́ àwọn ọlọ́run adáyé kàlábì sọ̀dẹ̀kú lẹ́bẹ̀ báàbì ọlọ́run náà adáyé ọyẹ kẹ́ nígbàgbọ́ lórí gbàgbọ́ náà láàbù tí èdè èmi àti ọjà yẹn ẹ ti sẹ̀mí ẹ ti dàgbà ẹ ti kú láti bí àtọ̀ kákúwá tó ní dá mi ò ìzì àbàrà ayé tó mà tó nù ọ̀pọ̀ ẹ sọ fún mi náà sẹ́wọ̀n yìí ni sìmọ̀ ní ìlú jáde lábẹ́ ẹ̀yìn ẹ̀yìn ọkùnrin à ń tọ́ dáhùn lòkùn ọ̀dọ̀ ọ̀hún àmúlẹ̀ àgbẹ̀lẹ̀ sàárẹ̀ kúrò sẹ́yìn lẹ dáadé àbáwọn aláṣẹ dá ẹ̀. ẹni omi ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lórí ogbe wọn ní nǹkan ọ̀rọ̀ tó kàn mí jáde. èmi ó ṣe wàhálà ṣe wàhálà gbogbo ọgbà ni wọn máa jáde ètò ọ̀dọ́ kò sí bẹ́ẹ̀. bó ṣe wájú sí wájú sí wájú yọ ọ̀dọ́ ló náwó náwó tí èkó bá lè kí á ọlọ́run ló kò mí lọ́wọ́. à ń tún dáhùn òkú ọ̀nà òwú sẹ́yìn lẹ dáhùn ní amúdà àdúgbò abáwálé lè dá rẹ ẹtí bẹ wọn. نحن قدرنا بينهم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ẹlọ́ni náà kò dárí náà bẹ́ẹ̀ náà kò lè mọ̀ ọ́ta àwọn aláṣẹ gbé ìlú kalẹ̀ lórí àtìkú kálukú ọlọ́run yóò yà lẹ̀ ọmọ mọ lọ ọlọ́run yóò ní bàbá lẹ̀ àti bàbá bàbá ọmọ mọ lọ ọlọ́run yóò rí ọ̀dà èèyàn nílẹ̀ tí ń pa ọgbọ ọlọ́run ya lójoojúmọ́ ó sì tẹ̀lé ọlọ́run lọ ọlọ́run lè rí ọmọ eke lẹ̀ ọmọ àgbàlagbà lọ olèrà àgbàlagbà lẹ̀ ọmọ ọmọ lọ ìgbèjì tí a jọ wáyé pọ̀ ọmọ amúkan ọlọ́ àdìmọ́lẹ̀ tó bá sì wà balẹ̀ nílé ìgbìmọ̀ náà ní ọ̀dárí náà ẹ̀yìn ìdàkókò ìlú ọ̀tà àsìkò tí gbogbo kádùkú yín kú àwọn ẹ̀yà ti fi pèsèǹtì sí i abẹ́yìn lẹ̀ fi pèsèǹtì sí i. ákẹ́rẹ́ yìí ga jùlọ mọ́ ni a ó sì ṣe ẹ̀sìn náà lọ́kàn ṣubú ni àwọn àmọ́ lọ́kàn ṣubú ni ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ nìyẹn láti ọlọ́ọ̀dọ́ téèyàn lẹ́yìn ṣubú ni tí ó bìí dé àgbẹ̀ ẹ̀kọ́ téèyàn lẹ́yìn ṣubú tí ó bìí ẹlòmí ìkọlẹ́ra dàlámù dàlámù ó tún ẹ̀yà fún síbẹ̀ kọlu àlèkè àmọ́ kọlu àlèkè àmọ́ ààrẹ tó yá padà tó tún sọ̀ra tó tún tọ́jú ó kẹ́lẹ́ra lẹ́yìn ọ̀rẹ́ yìí. àìmọye ọlọ́nìlá àtúnkọ̀ darí náà bẹ̀rẹ̀ náà fún mi lè mọ̀ọ́kà àwọn ọlọ́run láti fi gbogbo àti kálukú ọlọ́ èèyàn wà á máa fi gbọ́n mọ́ wà máa ń dáhùn bí mọ̀sùlùmọ́ kìí ní àlá àdúgbò ìdílé àbúkà lọ́kùn kò sẹ́ni kan tó lè tún wá lápá láti ká bí ìwù ní wá ìwù ní wá nígbà tí a bá lè kú tẹ ẹ̀kẹ́ mú ká tó wá ju ní òun ká tó ti padà adébẹ̀ ìwù ní ọlọ́run tó wà lọ́kọ́ kó sẹ́ni ká kọ́ fún ìdílé àlọ́ ọlọ́run sọ pé àtọ́wá ló ń ṣe àfọ̀nù kí mà á bá a la mú àwọn adáyé lọ́nà tó ní pé ẹ̀yin gbọ́ ọ̀ma ẹ̀ ẹ̀ ẹ̀ mọ̀ tó lù ẹ̀yin sẹ́lẹ̀ kí ìbá ti pa wọ ọlọ́run láti fún ilé kọ́mẹ́ṣà. àyè oríṣiríṣi wá wà ní Quran tọ́lọ̀ tó wá yé wa ìgbéyàwó ń bẹ láàrin ara tí ń bẹ lé ayé àti ara tàbí yàrá nínú ẹ̀ iná ní pé ara tìlé ayé yóò kíkú rẹ̀ náà sì ni kẹ́mi ọyọ fúdákù rẹ̀ ẹ̀mí òkú ọkàn yọ fúdákù rẹ̀ separation láàrin ẹ̀mí àti ara níjẹ́kú ṣùgbọ́n separation yẹn ò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ àyàfi tí rírì ara bá bá ara tí rírì ẹ̀kan bá bá ara ó ti ń bàbọ̀ díẹ̀ díẹ̀ ní tẹ́ ti ń tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ àbí lójijì náà lọ bá pẹ̀lú accident lára ẹ̀ kàn rán ló wí pé púpọ̀ agbára ń bẹ fún ẹ̀mí ó lójú ara tó lè dùn ún ẹ̀ tára bá ti wí ìkọjá ó sustain ẹ̀mí ẹ̀mí ló ẹ̀mí ló fún dáadáa ti bẹ̀rù náà. ilé ayé ìwà nìyó ń bẹ àlùkìyàwó sí o ara tẹ ara tàlìkìyàmọ̀ kò ní wíìkì débi pé kẹ́mi ọwọ́ ayọ̀wò dàpọ̀ bẹ́ẹ̀ ọlọ́run kò ti bá wa sọ̀rọ̀ nínú Qur'an lórí ilé ẹ̀rọ Suratu Ibrahim aya fifteen sí seventeen ọlọ́run bá àdékè ọlá sọ yí pé wàtàkùn wàhálà kùlù dàbà ìlànà ìdẹ ní wàhálà. جهنم من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يصيبه ويأتي به الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب قريب الله أكبر الله أكبر wá àwọn ànábi ọlọ́run wọ́n wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ènìyàn wọn nígbà tí mo nígbà wọ́n sí wọn wà á bá òwòjà bá lè àní ilé. gbogbo ẹ̀dá tí màá kíláàsì ẹgbẹ́ tó ń wòdì nípa ọ̀rọ̀ ọlọ́run òwò òdì bá láì kí á mà. mi ò wà á ìyí àdánù ẹ bá gbọ́dọ̀ lọ́wọ́ dáadáa wàá a máa jẹ́ wájú a máa jẹ́ yìí ṣùgbọ́n láàyè ní wàrà iye jahannamu iná jahannamu tó ń bẹ wájú ẹ̀ tó ń wọ̀ lẹ́yìn bàbá sọ̀rọ̀ nana wà yóò sọ ọ ní màáyì ní sọ́ọ̀lì omi àwọn wẹ̀jẹ̀ inú wa máa fún un dọ̀gbà ìyáma omi àwọn wẹ̀jẹ̀ ètùtù egbò ojú omi tí wọ́n bẹ ní egbò ẹ̀jẹ̀ tó ti wá kó pọ̀ mọ́ wọ́n wà á máa rọ́ fún yọ́ máa mú yọ́ máa mú yọ́ máa mú tí ẹni síbẹ̀ fún yẹn lé ayé tí ẹni síbẹ̀ fún yẹn lé ayé wà láàyè káàdù yóò ṣe ìdòwú kò ní bẹ́ẹ̀ ní bí ọba gbére lọ́nà ọ̀fun wàyà tí ìgbìmọ̀ ó tóbi lè lọ dáadé gbogbo jọ́nà ní kò fi máa wá èyí ká lọ kẹ́yìn ó tó kéde òkú lánàá kí wọ́n má gbúrẹ̀ máa ọlọ́ni wà máa ń wà bí méjì kì í sọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ ọlọ́ni wà ní wà máa ń wà bí méjì kò sì ní kú wà mí wà ìní àgàbò pẹ̀lẹ́. ìjọ tó wà wájú ẹ̀ ìyá tó lé kókó lẹ́yìn ìgbà wà mú àwọn ọkọ̀ ìdàgbà tó tún ẹ̀ jà tó ni. ǹjẹ́ ara àyàn nílé ayé báyìí ọjọ́ ti lọ ìdọ̀lá àgbòsí. ìyàtọ̀ aṣọ lórí mẹ́sàn-án ṣáàlá sọ ẹ lákọ̀ọ́kọ́ ní àlẹ́ yọ kàdá àpọ̀ṣọ kágbóró rẹ̀ ní ọjọ́ tó ti lọ bàbá ta akẹ́kọ̀ọ́ lọ́dún tó lò wá ọlọ́run nílò àìsíṣe náà ọlọ́run bí ọjà fún wa ọ̀la àti gbogbo ọlọ́run láàbù. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا ودلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وانكر لنا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا